Ìṣe àwọn àpọ́stélì orí kẹẹ̀ẹ́dógún. Àwọn kan wá láti Jùdíà tí wọ́n ń kọ́ àwọn onígbàgbọ́ pé. Bí ẹ kò bá kọlà gẹ́gẹ́ bí àṣà àti òfin Mósè, a kò lè gbà yín là. Ó di ọ̀rọ̀ líle àti àríyànjiyàn ńlá láàrin àwọn àti Pọ́ọ̀lù àti Bánábà ní ìjọba pinnu pé kí Pọ́ọ̀lù àti Bánábà àti àwọn mìíràn láàrin wọn lọ sọ́dọ̀ àwọn àpọ́stélì àti àwọn alàgbà ní Jerusalemu, láti yanjú ọ̀rọ̀ náà àwọn ìjọ sìn wọ́n sọ́nà wọ́n wá gba Fóníkè àti Samaria kọjá wọ́n ń ròyìn gẹ́gẹ́ bí àwọn tí kìí ṣe Júù ṣe ń yí padà di onígbàgbọ́ èyí mú kí inú gbogbo àwọn onígbàgbọ́ tí wọ́n ń gbọ́ dùn púpọ̀ nígbà tí wọ́n dé Jerúsálẹ́mù gbogbo ìjọ àti àwọn àpòstélì àti àwọn àgbààgbà gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wọ́n wá ròyìn ohun gbogbo tí Ọlọ́run ti ṣe fún wọn àwọn kan láti inú ẹgbẹ́ àwọn farisé tí wọ́n jẹ́ onígbàgbọ́ wá dìde wọ́n ní. dandan ni pé kí a kọ àwọn tí kìí ṣe júù tí ó bá fẹ́ di onígbàgbọ́ nílà kí a sì pàṣẹ fún wọn láti máa pa òfin Mósè mọ́. gbogbo àwọn àpòstélì àti àwọn àgbààgbà bá péjọ láti rí sí ọ̀rọ̀ yìí àríyànjiyàn púpọ̀ ni ó bẹ́ sílẹ̀ láàrin wọn pétérù bá dìde ó ní. ẹ̀yin arákùnrin ẹ̀yin gan mọ̀ pé ní àtijọ́ Ọlọ́run yàn mí láàrin yín pé láti ẹnu mi ni àwọn tí kìí ṣe Júù yóò ti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere kí wọ́n lè gba Jésù gbọ́. Ọlọ́run olùmọ̀ràn ọkàn fún wọn ní ìwé ẹ̀rí nígbà tí ó fún wọn ní ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ó ti fún wa kò fi ìyàtọ̀ kankan sáàárín àwa àti àwọn ó wẹ ọkàn wọn mọ́ nítorí wọ́n gba Jésù gbọ́ bí ó bá rí bẹ́ẹ̀ kí ni ṣe tí ẹ fi fẹ́ dán ọlọ́run wò tí ẹ fẹ́ gbé àjàgà tí àwọn bàbá wa àti àwa náà kò tó rù lu àwọn ọmọ ẹ̀yìn a gbàgbọ́ pé nípa orí ọ̀fẹ́ jésù olúwa ni a fi gbà wá là gẹ́gẹ́ bí a ti fi gba àwọn náà là. ńṣe ni gbogbo àwùjọ dákẹ́ jẹ́ wọ́n wá fetí sílẹ̀ sí ohun tí bánábà àti pọ́ọ̀lù ní sọ nípa iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run tọwọ́ wọn ṣe láàrin àwọn tí kìí ṣe Júù lẹ́yìn tí wọ́n ti parí ọ̀rọ̀ tí wọ́n ní sọ Jacob bá fèsì pé. ẹ̀yin arákùnrin ẹ fetí sí mi simoni ti ròyìn ọ̀nà tí Ọlọ́run kọ́kọ́ fi ṣe ìkẹ́ àwọn tí kìí ṣe Júù kí ó lè mú nínú wọn fi ṣe ènìyàn tirẹ̀ ọ̀rọ̀ àwọn wòlíì bá èyí mu gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé lẹ́yìn èyí n ó tún ilé dáfídì tí ó ti wó kọ́ n ó tún ahoro rẹ̀ mọ́ n ó sì gbé e ró báyìí ni gbogbo àwọn tí kìí ṣe júù yóò máa wá olúwa àti gbogbo àwọn orílẹ̀-èdè mìíràn tí mo ti pè láti jẹ́ tèmi bẹ́ẹ̀ ni olúwa wí ó sì jẹ́ kí a mọ ọ̀rọ̀ náà láti ìgbà àtijọ́ tijọ́ ní tèmi èrò mi ni pé kí a má tún yọ àwọn tí kìí ṣe Júù tí wọ́n yí padà sí Ọlọ́run lẹ́nu mọ́ kàkà bẹ́ẹ̀ kí a kọ ìwé sí wọn pé kí wọ́n ta kété sí ohunkóhun tí ó bá ti di àìmọ́ nítorí pé a ti fi rúbọ sí òrìṣà kí wọ́n má ṣe àgbèrè kí wọ́n má jẹ ẹran tí a lọ́lọ́rùn pa kí wọ́n má sì jẹ ẹ̀jẹ̀ nítorí láti ìgbà àtijọ́ ni wọ́n ti ń ké òkìkí Mósè láti ìlú dé ìlú tí wọ́n sì ń ka ìwé rẹ̀ nínú gbogbo ilé ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. àwọn àpòstélè àti àwọn àgbà ìjọ pẹ̀lú gbogbo ìjọ wá pinnu láti yan àwọn ènìyàn láàrin wọn láti rán lọ sí antioku pẹ̀lú paulu àti barnaba wọ́n bá yan juda tí à ń pè ní basaba àti sila tí wọ́n jẹ́ aṣáájú láàrin àwọn onígbàgbọ́ wọ́n fi ìwé rán wọn pé. àwa àpòstélì àti àwa alàgbà kí ẹ̀yin tí kìí ṣe jù ní antioku Síríà àti Silisia. A kí yín bí arákùnrin sí arákùnrin. A gbọ́ pé àwọn kan láti ọ̀dọ̀ wa ń fi ọ̀rọ̀ yọ yín lẹ́nu. Wọn kò jẹ́ kí ọkàn yín balẹ̀. A kò rán wọn níṣẹ́. A wá pinnu. Gbogbo wa sì fohùn sí i. A wá yan àwọn ènìyàn láti rán sí yín pẹ̀lú Bánábà àti Pọ́ọ̀lù. Àwọn àyànfẹ́ wa àwọn tí wọ́n ti fi ẹ̀mí wọn lélẹ̀ nítorí orúkọ olúwa wa jésù kristi nítorí náà a rán júdà àti sílà láti fẹnusọ nǹkan náà tí a kọ sínú ìwé fún yín ẹ̀mí mímọ́ àti àwa náà pinnu pé kí a má tún di ẹrù tí ó wúwo jù lé yín lórí mọ́ yàtọ̀ sí àwọn nǹkan pàtàkì wọ̀nyí kí ẹ má jẹ tí a fi rúbọ sí òrìṣà. Si kí ẹ má jẹ ẹ̀jẹ̀ kí ẹ má jẹ ẹran tí a lọ́lọ́rùn pa kí ẹ má ṣe àgbèrè bí ẹ bá ta kété sí àwọn nǹkan wọ̀nyí yóò dára ó dìgbà o. nígbà tí àwọn tí a rán kúrò wọ́n dé Antioku wọ́n pe gbogbo ìjọ wọ́n fún wọn ní ìwé náà nígbà tí wọ́n kà á inú wọn dùn sí ọ̀rọ̀ ìyànjú tí ó wà nínú rẹ̀ Júdà àti Sílà tí wọ́n jẹ́ wòlíì fúnra wọn tó fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gba ẹgbẹ́ onígbàgbọ́ náà níyànjú wọ́n tún mú wọn lọ́kànlé wọ́n dúró fún ìgbà díẹ̀ ní àwọn ìjọ bá fi tayọ̀tayọ̀ rán wọn padà lọ sọ́dọ̀ àwọn tí ó rán wọn wá ṣùgbọ́n sílà pinnu láti dúró níbẹ̀ ṣùgbọ́n pọ́ọ̀lù àti bánábà dúró ní antioku wọ́n ń kó àwọn ènìyàn àwọn àti ènìyàn púpọ̀ mìíràn ń wàásù ọ̀rọ̀ olúwa Paulu àti Barnaba gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Lẹ́yìn ọjọ́ díẹ̀, Paulu wí fún Barnaba pé. Jẹ́ kí a padà lọ bẹ̀ àwọn onígbàgbọ́ wò ní gbogbo ìlú tí a ti wàásù ọ̀rọ̀ Olúwa kí a rí bí wọ́n ti ń ṣe. Barnaba fẹ́ mú Jòhánù tí a ń pè ní Máàkù lọ ṣùgbọ́n Paul kò rò pé ó yẹ láti mú un lọ nítorí ó padà lẹ́yìn wọn ní Pamphylia kò bá wọn lọ títí dé òpin iṣẹ́ náà àríyànjiyàn náà le tó bẹ́ẹ̀ tí wọ́n fi pín yà tí olúkúlùkù fi bá ọ̀nà rẹ̀ lọ bánábà mú máàkù wọ́n wọ ọkọ̀ ojú omi lọ sí kíprù pọ́ọ̀lù mú sílà ó bọ́ ọ̀nà tirẹ̀ lọ lẹ́yìn tí àwọn onígbàgbọ́ ti fi lé oore ọ̀fẹ́ olúwa lọ́wọ́ ó gba síríà àti sílísíà kọjá ó mú àwọn ìjọ lọ́kànlé